Baba yín ajípátá ọmọ baba ajípátá Mama play ewì ẹ tó bá ti tó bá ti ń ṣe ewì mi báyìí ògún gbọ́ a wà tiktok máa gbowó a wà facebook máa gbowó a wà youtube máa gbowó a wà Twitter twitter máa gbowó ẹ̀yin tèmi ṣẹgẹdẹ ati gbọ́ ewì ọmọ baba ajípátá ti ṣe ewì fún mi ewì number two ó fẹ́ kí promote mi ní promote ẹ̀ mo máa jẹ́ máa yé ni i need money mo ní project tí mò ń ṣe Nigeria. i need money to do it i will not post you tí n bá dẹ lóhùn ooo oh, ọmọ bàbá jí pátá ọmọ bàbá bálàkùnmí sùn <laughs> ó ti cast ọjà ti burst <laughs> tí n bá dẹ lóhùn kí n gbá hmm. àwọn bàbá yín olóṣù kó fò gbọ́ ọ̀rọ̀ oṣù káàkiri ọ̀bẹ ti ba yín nídìí ms bàbá ti ba ti yín jẹ́ ṣé yẹn ṣe pé fóònù yìí ló yẹ kí n lò báyà pé fóònù tí mo lò yẹn ò ní kò ní network mo ń bọ̀ náà jẹ́ kí n wo o bí a máa switch sí bíbí ohun àbá yí pátá bóyá kí n lo eléyìí ẹ jẹ́ kí n lo eléyìí ah, ó dùn wọn o ẹ jẹ́ ká gbọ́ ewì o ẹ jẹ́ ká gbọ́ ewì o ẹ̀yin tèmi ṣe fẹ́ gbọ́ ewì ah, ẹ káàbọ̀ Mr Tiyamiyu àìṣe parí ṣóò ni ó ti ṣe ṣóò mi fún mi ẹ jẹ́ á bàbá wọn ms bàbá bàbá wọn jí pátá ms <laughs> bàbá god bless you elédùnmarè máa bless ẹ ah mo ra kiri àbí fara kíní kan ayọ̀ àdá fún yín wọ́n ti wọ́n ti gbélé wì dìde fún yorùbá wù yorùbá wù ológo ògo tó ṣá proper kò ní da fáwọn bàbá yín akéwì tí mo bá dé lóhùn kì í gbá kò ní da fún bàbá ẹ bàbá tó bí ẹ kò ní da fún ìyá tó bí ẹ kò ní dáa fún olórí ibú àǹfà tó kọ́kọ́ tẹ́tírà síwájú ẹ̀ tó kọ́ ẹ ní álìfù kò ní dáa fún àǹfà tó wá ṣe wòlímọ̀ fún ẹ kò ní yẹ wo wàá kékú tó bá ti ẹ bá mi share fídíò yìí káàkiri kí Facebook sọ I need money tí n bá dẹ lóhùn kí n gbá yàbí búkẹ́ ogun sẹ́ẹ̀ tí sùn n bá ti ṣetán lórí Facebook màá tún jù sórí YouTube màá tún gbowó ń bẹ̀ ẹ já agbéwì o ẹ já agbéwì afẹ́gbọ́ ewì lọ́wọ́ ẹnu ọmọ bàbá jí pátá afẹ́gbọ́ ewì lẹ́nu fẹ́ wo táìmù ni o ọmọ bàbá jí pátá ají pátá ají pátá afẹ́gbọ́ ewì tí n bá dé lóhùn kí n gbá ọlọ́run ọlọ́run <laughs> ẹ káàbọ̀ màmí ẹ jẹ́ àgbọ̀ ewì ó dùn mí lẹ́tí àwọn bí lè ṣe ṣu ìyàwó èèyàn tó bá wò náà táwọn èèyàn bá jí làárọ̀ kúrú sí ni o ó gbé píktọ̀ mi síbẹ̀ ló kọ́ ṣàkà kọ́kọ́ àkọ́kọ́ tó ṣe nù mo ń da lóòdù ẹ̀ ni ó gbé píktọ̀ mi síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ṣe ní sáré ó tún gbé píktọ̀ mi síbẹ̀ mi ìfẹ́ kórúkọ ẹ ṣó tó mi ní promote ẹ ó mọ èyí tí mò ń gbà ní fún advert ó mọ èyí tí mò ń gbà fún advert ó mọ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń gbé advert fún mi kí wọ́n sọ iye tí mò ń gbà ẹ jẹ́ gbadvert wá o mo ti rẹ́ mi bá wá ṣe fúrákàsì o mo ti rí fúrákàsì ẹgbẹ́ advert wa ẹgbẹ́ advert wa ẹgbẹ́ advert wa fúrákàsì ló máa ń lọ lórí íńtánẹ́ẹ̀tì ẹgbẹ́ advert wa wọn ń ké ó sunkún odò ẹ máa gbé ìwé o. ebi máa lu ẹ pa ebi wà á máa wọ ṣùgbọ́n kò ń tàgbì mi orí kí n block ẹ mi ní block ẹ wàá tag mi tag mi tag mi tag mi wàá táyà Tinubu ti gbé odó orin ebi ó fẹ́ kanra mọ́ mi ebi ti pa olórí ibu, ìyá ẹ̀yà ti síta àfa sùngúnù lọ́lẹ̀ lọ́lẹ̀ wẹ́ni tó bùkọ́ gbowó lé lórí tíkítọ́ọ̀kì olórí ibú ọmọ ẹlẹ́hà èmi mo jù yẹ́ sínú àpò ṣé mo jù yẹ́ sínú àpò èmi mo jù yẹ́ sínú àpò sọ fún mi ṣé mo jù yẹ́ sínú àpò àbí mo ní kọ́dọ̀ yẹ lọ́mọ ọdún márùn àbí mo ní kọ́dọ̀ yẹ lọ́mọ ọdún márùn bàbá olóko dógi dógi bàbá olóko dógi dógi tọ́dọ̀ yẹ lọ́mọ ọdún márùn èébì <laughs> wàhálà mami Bukky èébì ni èébì àwọn ìyàwó tí wọ́n sórí tiktok sì ni ìwọ náà lọ lè mọ̀ ṣe tiktok bóyá ìwà owó lápò nìyẹn ẹ̀ gbà o <laughs> tàbí ra fóònù fún ohun ẹ̀ wò ó àwọn àwọn onílápò kọ́múlé láǹtà ọmọ ìyá òdẹ̀ lè lọ́yàn ọmọ agbé ọ̀yàn ìyá ẹ̀ báyìí <laughs> ọmọ agbélé láǹtà ẹ̀pọ̀n bàbá ẹ̀ jọ̀bọ̀lọ̀jọ̀bọ̀lọ̀ ẹ̀pọ̀n bàbá ẹ̀ lẹ́pọ̀n jàbàlájàbàlá ọmọ agbé ẹ̀pọ̀n ẹ̀ wọ́n á fi ra gáàsì ẹ̀pọ̀n ẹ̀ máa dàbí ẹ̀pọ̀n wèrè tó dó àyíṣà lọ́mọ ọdún mẹ́fà <laughs> ẹja <laughs> àgbọ̀ ẹ̀wì kẹlẹ̀ rẹ́rìn ohun ẹ̀dùn o ohun ẹ̀dùn gan kọ̀ jẹ́ pé ó bóhun ẹ̀fọn ṣe dùn tó kò lè já owó bí ohun ẹ̀fọn ṣe jù tó kò kí ń já owó ah. yìí tọ́nà bá fi mí pápá àjọ kìíní àná ó gbé e ṣe giveaway ni ó ṣe giveaway giveaway giveaway ó táyà fún ẹ ló fẹ́ náà rẹ̀ confam pé anytime tóun bá ṣe giveaway làwọn yẹn máa ń kọ́mẹ́ǹtì tóun bá ti ṣe giveaway wọ́n ní kọ́mẹ́ǹtì yorùbá wuyì ògo tí ò kọ́ mọ̀ ni tí bá filẹ̀ fún ẹni tí má já chinkẹ́ni fún ẹ báyìí ni tó bá jí tábàtà fún ẹ pé ìwọ you go nowhere with it wọn bí ẹkú wa se give away Se give àwọn èèyàn gbowó give away lọ́wọ́ ẹ̀ fi ra data wọ́n máa fi wo yorùbá wuyì aláì ayé là gbé abẹ ni ọlọ́run ló ń pin kò kí ń ko ọlọ́run kò ní nìkan ti tíra fáwọn àká make mèkì owó ẹjẹ ara ẹrìn o orílẹ̀ ti ṣú o ọlọ́run lẹ́tọ́ àná ẹ̀dẹ̀ ṣe mí ebi ni ó yẹ kó kọ wíkọ ewu yẹn sí ẹjẹ àgbọ́ ọmọ ò kàwé púpọ̀ ẹ ṣáàjì ó ka mẹ́fà kó yanjú bí bẹ́ẹ̀ kọ́ rádaràda rédèrèdè tí ó bá kiri bí àti onípure water nígbà kan. ọmọ ẹlẹ́ra inú mi ti ẹ̀rù pé kì pé àǹtí onípure wọ́n kí Mr. Michael káwọ̀ àǹtí onípure water nígbà kó tiẹ̀ sọ pé mo ṣiṣẹ́ unlike ọmọ akẹ́kọ̀ọ́ ni ogun gbọ́n oh god bless you mo lẹ́ka àwọn tó wọlé sórí live show yìí ẹ máa jíjà mi o ẹ máa kékù ni ẹ máa ẹ máa ṣe kí ni ẹ máa ké kú ẹ pọn àwọn bàbá yín báyìí ẹ pọn àwọn bàbá ẹ pọn àwọn ti gbé ms ms ms Baba, be careful mi like ọlọ́run ms bàbá ọba ti lo náà bọ̀ọ̀lì olówó èkó iná bọ̀ọ̀lì lẹ̀ bá gbẹ́pọ̀n bàbá wọn sí ẹ ti wá gbẹ́pọ̀n yẹn sórí gas cooker ah, ọ̀nà ẹ̀dẹ̀ ṣe mí gọdọgọdọgọ ẹpọ wọn ẹdùn ni gọdọgọdọgọdọgọdọ náà mọ ọsọ kébé bí àti onípò ọwọ tán wàhálà wọn ti fàájà fún wọn kí ni máa fàájà làwà yìí ẹ̀mí yìí máa bọ́ kí ni máa fàájà kí ni máa fàágùn náà fàágùn àwọn ẹ wò tẹbátẹlẹ ms bàbá wọn láwọn kan tó ti jáde ń sìn máa tún báwọn náà post tiwọn wọn láwọn náà tún ti jáde ń sìn àwọn yẹn kí ni máa fa rádaràda ni wọn wọn ni wọn fa kí ni máa fa járún àwọn yẹn <laughs> olórí ibú ebi ti pẹlẹ hà nínú àpò <laughs> wọn ni ta ló lè bú lọ lè ti bú wọn owó tó yẹ kó fi dájọ kó lè fi dánwò kọmúlé láńtà tí yẹ ẹgbà kan tó gbé ẹpọn bàbá ẹ sórí gáàsì owó yẹn ló fi wọ sídìí ṣe ewì fún yorùbá awùjọ ó tiẹ̀ dá tó bá wá dá ewì yẹn dúró tó ò ṣe ewì fún mi mo máa ṣorí burúkú ni ìwọ eléwì yẹn tó bá dá tó bá dá ewì dúró tó bá wọ studio ẹni tó bá ẹni tó bá bẹ̀ ó máa ṣòfò ni ẹni tó bá sọ fẹ́ pé kó má ṣèwì fún mi mọ́ ó ń tọ̀ máa pàdánù ni ẹpọn bàbá yín ó máa ṣo omi Ọlọ́run ẹpọn bàbá yín omi ó máa jáde ń bẹ ẹ máa kíkú ojú E lo sẹ ẹ lọ ṣiṣẹ́ kada kada gbọ́ kàdàkàdà kada kada gédégédé <laughs> mo ti pẹ̀lẹ́ mo gbé ẹjọ bá mi ṣí ẹ fídíò mo nídìí owó o mo nídìí owó o ẹjọ fún mi ní stars o ẹjọ fún mi ní super sticker o ẹ bá mi subscribe sí youtube channel mi o ẹjọ àwọn hundred thousand o mo ti fẹ́ gba kinní lọ́wọ́ àwọn youtube kí ni wọ́n máa ń fún wọn yẹn ẹ káàbọ̀ mo kí yín mo kí yín rárá rárá gèdè gèdè rárá rárá tí bá dẹ lóhùn kì í gbá àmọ́ olórí burúkú àwọn òbí tó bí ẹ wọ́n á tẹ́ lọ́wọ́ mi óò àwọn àáfàá ẹgbẹ́ ni máa ní kó wá píkṣọ àwọn òbí ẹ fún mi màá wá jù sórí Facebook màá gbé iye ẹjọ́ kó báyìí torí èmi àti olórí ibú olóbó òfò tó bí ẹ àsínú ẹgbẹ́ màá gbé iye ẹjọ́ kó báyìí màá ṣàlàyé bí ó ṣe rí fún àwọn èèyàn bàbá ẹ màá gbé píkṣọ ẹ wá tí n bá dáwọ́ lóhùn wọ́ fún ara lóhùn kí n gbá ọlọ́run tówó lórí ibú aláìlójútì tó dóra kún mi <laughs> tó tó dá yìí ìjọba ọdún mẹ́fà <laughs> ọlọ́run ti padà yíwọ́ o ti yíwọ́ mo ṣe anu wọ́n dẹ̀ ṣe mi Anu, ẹ̀ ṣe mi ẹja gbé wì kọ́dọ̀kọ́dọ̀ kọ́dọ̀kọ́dọ̀ kọ́dọ̀ ẹjọ́ Ejo, tó bá mọ olórí ibú yẹn má kọ orúkọ sí comment section o ìwọ tó bá jẹ́ àfáà tó bá lè fún mi ní confam picture ìyẹ́ ati àti bàbẹ́ ẹ̀ màá fún hundred k ajé ògùn gbọ́ ìyẹ́ ẹ̀ hundred k bàbẹ́ ẹ̀ hundred k picture wọn ẹgbẹ́ àbúrò family gbọ́ family ẹ̀ ba mi kó wọn wá mi ní dòun lóhùn o hundred k nìkan nínú wọn mo kàn fẹ́ máa post wọn náà ni rádaràdà rédèrèdè mo kàn ma máa post àwọn tó bí ni ẹ tí ì rí nǹkan kan wọn ẹ tí ì ẹ máa rí mẹ́wàá ẹ rí kàdàkàdà kéré èèyàn kan ní fámìlì yín ṣílè mẹ́wàá ni akọ post picture wọn náà ni wọn dẹ̀ gbé kàdàkàdà kéré kéré kàdàkàdà lórí ibú ọmọ òfò àwọn onílẹ̀ ti gbà wá wọ́n ti gbà wá lọ́wọ́ yín ó dòkú náà mo mọ̀ pọ̀ wá ń bí òun wò mí náà wò comment section wọ́n ló dòkú náà ah, ó tún dòkú ah, àgbákò kóre o tẹ́ ti bá yín nídìí ṣé òótọ́ ló dòkú ni ah, ó kéde pé mo ń gbọ́ pé ó dòkú náà. àmọ́ àwa arúgbó báyìí kí la wá fẹ́ ṣe báyìí lẹ́yìn kàdàkàdà kí lè dèkèdè àmọ́ àwa arúgbó báyìí kí lè kàdàkàdà kí lè dèkèdè kàdàkàdà ẹja agbègbè ó ṣe wì fún mi. Ah, ohun ẹ̀ẹ́dẹ̀ẹ̀dùn o ṣùgbọ́n kò tí bóun ẹ̀fọ́ ṣe lòdùn tó kò kí ń jáwó o ò ní pakọ́ bọ̀ ògún gbọ́ alálẹ̀lẹ̀ yorùbá ń gbọ́ àyàfi tó bá jẹ lórí ilẹ̀ yorùbá tó bá mumi lórí ilẹ̀ yorùbá tí ò bá tí ò bá sùn gbatẹ́gùn ilẹ̀ yorùbá ló kù ò ní pa sísì ó tún jí pátá náà ah wọn ló tún jí pátá àwọn orúmọlẹ̀ ti jáde tán wọn ló tún jí pátá eh! pátá kọ́lọ̀ wo kàdàkàdà ò wá rí òun wò mí tí ìyá ẹ̀ náà ń wò mí ìyá ẹ̀ ò lè wò mí ìyá ẹ̀ wo ló máa wò mí tí ìyá ẹ̀ ní dé tà ní àbí gbogbo yín pátápátá lẹ̀lẹ̀ mọ́ lẹ̀lẹ̀ mọ́ fóònù ẹ̀yọ̀kan tẹ̀ fi ń wò mí má ṣe ọ̀nà ẹ̀dẹ̀ ṣe mí ọ̀nà ẹ̀ ṣe mí kádàkádà akédèrèdè o fẹ́ kí n post yẹ lọ bèrè lọ́wọ́ opulent o mọ iye tí mò ń gbà o mọ iye tí mò ń gbà o mọ dey play dey play lọ bèrè iye tí mò ń gbà lọ bèrè iye tí mò ń gbà fún advert pátákópa ìtẹ̀sọ̀ yóò dá o ọ̀rọ̀ yìí pọ̀ pátákópa lọ́run lọ́run ọ̀ náà dẹ̀ ṣe mí pátá pupa àdùnbẹ ó tún ló Fatima náà ah, ah, ọwọ tẹ ń sọ nǹkan mẹsàn ọ̀rọ̀ yìí ti pọ̀ jù àwọn òòṣà gangan ló ń bá wọn fà lọ́wọ́lọ́wọ́ àwọn òòṣà gangan ló ń bá wọn fà lọ́wọ́lọ́wọ́ ó dà bẹ́ẹ̀ ó mà ṣe o ah, kádàkádà kéde kété kátàkátà ò nípa ṣíṣì àìmọṣẹ́ kọ̀mọ̀ ògògùn tó bá mu torí bomi gbóná tí ẹ máa yẹ ni kó ṣe kó ṣe ewì ninety nine ẹni tó bá wá bẹ̀ kò ní dà fún ní tọ̀hún tó mo fẹ́ kó ṣe ewì yẹn kó pọ̀ dáadáa fẹ́ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe fídíò tó bá di pé ewì yẹn ti ń tóbi ten màá ṣí YouTube kan fún ẹ wàá kàn máa ṣe ojú ajá náà ah, ẹ má ṣe báyìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ti pọ̀ ju kọ́mẹ́sì ọlọ́tún dájá lọ ah, hmm? ọmọ kìíní ló àti ọmọ kinní kan ló máa ń torí ló máa ń forí ìyá ẹ̀gbọ́n ẹ̀ kinní kan ọ̀ ah, mọ̀ ṣe ẹjọ́ agbéwì ah ààrẹ iná ọlájí i do come online every time o ẹ má pè mí ah ṣé kìí ṣe pé tó fẹ́ fún mi business ẹ oh, eh, dákun torí ọlọ́run ó lè jẹ́ pọ́n tó fẹ́ gbé business fún mi business o business o yà hello mo ṣe tọ́ ọlọ́run o mi ò sí lórí ètò bóyá kẹpẹ mi padà mi sí lórí ètò Yorùbá Nation mm. ok ok ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe àṣẹ àṣẹ ṣe lè pè mí padà ní ten minutes àbí àbí ní thirty minutes ẹ ṣe gan ẹ ṣe mi ìfẹ́ kọ́ndí ẹ̀fẹ́ wà lára mi it's been long you see me online hopeful ah ojoojúmọ́ ni mo ń ṣe show ojoojúmọ́ ni mo ń ṣe show ààrẹ iná ọlájí bóyá kẹ bóyá kẹ ọ̀n me, mi kẹ̀dẹ̀ fọ́lò mi padà àbí kẹ lọ kẹ lọ subscribe to youtube channel mi àwọn ìyá mi òṣòro mọ̀nìgà ti jáde tán yányán ah mr amusan ah àwọn ìyá mi òṣòro mọ̀nìgà apanimáwàágun olókìkí òru àwọn nábọ̀ta oh, àánú wọn dẹ̀ ṣe mí kádàràdà kéde rèdè àánú wọn ṣe mí o àánú wọn ṣe mí ọlọ́run owó tó yẹ kó máa fi jẹun wẹ́ ẹlẹ́dàá mi èmi náà èmi náà ń ṣèbẹ̀ mo ṣèbẹ̀ Elédùmarè mo ń gbà àwọn òrìṣà pé gbogbo ẹni tó máa sìn mí Elédùmarè jọ jáde ẹjọ́ ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ bá mi subscribe sí YouTube channel mi o ẹjọ́ mo bẹ̀ yín ní YouTube channel tí màá máa gbé kínní sí kádàkádà kédekéde ẹ bá mi máa subscribe sí ẹjọ́ ẹjá subscribe wo tọ́ǹpọ̀pù ẹ bá wa ṣí ẹ̀ káàkiri Yorùbá mi yọ ọmọ ológo sàálè wọn ti jáde kádàkádà ẹjẹ àgbọ ẹjẹ àgbọ bẹ́ẹ̀ ọmọ òkàwé púpọ̀ ẹ ṣáàjọ ká mẹ́fà kó yanjú. bí bẹ́ẹ̀ kọ́ rádaràda rédèrèdè ló mọ bá kiri bí àti onípure water nígbà kan. ẹ̀dí màdí tí mò ń wí àti tí ń pe spinal ní spinal. in every woes there hmm. must be a wotowoto. Hmm. bó o bá ṣe yọkan ó gba méjì dọ́gbadọ́gba oh. kò ní sú mi kò ní rẹ̀ mí oh. owó ní tán tá a studio. ebi ló máa lù ẹ́ pa ebi ebi ó lè jèrè ọbọ ń jèrè lẹ́yìn ọkọ ó fẹ́ bú ni kò jèrè ó lè jèrè yìí tẹ̀wé bó sì mí build page ẹ ẹ lọ kódà mo screenshot ẹ mo mú dání tí má ti wo fọ́tò ẹ báyìí màmá rẹ tí má ti wo kọ́mẹ̀tì yẹn ẹ ọmọ ìgbà tó post pé òun kàn post ní ọjọ́ kí ló pè náà ọjọ́ ọtọ́ give away nìkan làwọn èèyàn kọ́mẹ̀ntì ògo tàbá filẹ̀ fún yẹn èrè rí lo bá lè jẹ fẹ́ lò bá tẹ̀ máa ṣí èrè kádàkádà kéré gèrè ẹjẹ́ àgbà kádàkádà òbí mo fẹ́ pè yín sákìyèsí kan pàtàkì ẹ máa ya hàn ọmọ yín wò láti kékeré bó bá lẹ̀ mọ́lẹ̀ ah. èébú ni bó dọ̀la àdámọ́kọ́ ni gbogbo ẹ̀ ìwà ìbìkítà òbí lè fa sábàbí ẹ̀. Eh, ọmọ bá àmọ́ gbé yín ṣépè hmm. kẹ́ ẹ sì tún mójú táwọn ọmọ yín láti mọ̀ jèsì hmm. gbogbo ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ fẹ́yàwó ẹ fẹ́ yìí tó ní làákàyè gidi hmm. kó má bàa bímọ òpònú tòró ohun tí ìyá ọmọ bá yà lọ́mọ máa ń ṣe ìbáṣe wípé bàbá tí wọ́n fẹ́ yà tó ní làákàyè ni àǹtí òní máa hùwà bí wèrè kálẹ̀ ẹ ò pònú. má ì lọ jìnnà aṣíwájú yín tó bá ní làákàyè kò ní dọ́mọ ọdún mẹ́fà kò ní dó òkú onídó ajá <laughs> aṣíwájú yín olórí ibú olókodógidógi tó bá nílà káyè wọ́n bùyà tèmi ó tó yá mi bú òdẹ tó bàbá mi bú agbọ́pá síwájú yín dọ́là kún mi pàtàwọn ìyàwó ẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kádàkádà <laughs> kádàkádà rédèrèdè kíyàn dọ́là kíyàn yọ gbòǹgbólókò ètí ràkún mi ràkún mi ah, orí ibú rèé o orí ibú rèé o olórí ibú àmínà tó bí ọmọ òfò olórí ibú bàbá rí mi sá ọmọ òṣì tọ́wọ́ àánú oyún ẹ̀ tí bàbá ẹ̀ fò sọ́lẹ̀ àmínà àmínà olórí ibú àwáyé wá pòfò àmínà àwáyé wá pasán tó lọ fẹ́ àbùdù láàyè ẹlẹ́sẹ̀ gbé kókó wọlé ẹlẹ́sẹ̀ dalérú àmínà ẹni òfò tó lóyún tọkọ ẹ kú Amina, olórí ibu Amina, lọ́nà ibi tó kú sí lọ́nà ọ̀hún jàtìjàtì ààrẹ tó kú dànù olóṣàbí mo máa wò ó mẹ́ni tó fún aṣíwájú yín pẹ́ẹ́tọ́ èlò ṣe ń dóra kù mí o mẹ́ni tó fún lọ́yàn ó mẹ́ni tó fún lọ́yàn lọ́bì lọ́wọ́ àwọn àǹfà ẹ̀ àwọn tèmi lẹ̀ mọ́lẹ̀ ni èmi ò dókù àwọn mi lẹ̀ mọ́lẹ̀ ni ní ìdódòkùdò kí ọmọ ọdún ajá kó mọ ọdún òkú ẹni tó tẹ̀dọ́ ọmọ ọdún mẹ́fà ẹni tó tẹ̀dọ́ ọmọ ọdún mẹ́fà ìwà wa bùyà tó bá bùyà mi tó bá bù bàbá mi kò jọ mí lójú ẹ lọ ka Quran nine Quran nine twenty nine ànábì sọ fún wọn pé ẹ jà Quran nine twenty nine ànábì ní kẹ́ ẹ jà ó ní ẹ bá wọn jà ó ní ẹ fìtínà wọn ó ní gbogbo ẹni tó bá ti ṣẹ̀sìn yẹn ó ní ẹ pa wọ́n ẹ lọ ka Quran nine twenty nine kádàkádà kédekède ni kádàkádà kédekède kádàkádà kédekède ni <laughs> ọjà ti ká ibi tí ń pa àwọn bàbá wọn wọn ti fẹ́ kéku ẹ máa kéku ni ọjà padà bọ́ọ̀sì mọ́ yín. aláwọn lílọ I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ yorùbá ọmọjọmọ lọ iye olóyè tí èpè méjì abẹ ní ọmọ òṣèpá o kádàkà àwọn àfa ẹ̀ máa padà pè ẹ́ o torí èmi àti ìyá ẹ̀ ò sínú ẹgbẹ́ tó bá bú mi olórí ibú olóko dógidógi yẹn ni máa rán ẹ sí ọmọ àmì ná ẹni òfò ṣe mọ̀ pọ́bìnrin lèmi obìnrin làmí ná ẹni òfò ẹni àánú ẹni asán tabarafa tó bọ́ta fún mi tí a ta mọ́ mi lọ́wọ́ ògùn alájẹ́ ń gbọ́ ẹni lọ́kọ̀tù ti yẹn á tá bá rí ẹni àǹfà tó bọ́ta fún mi tí yẹn ta tó bá fẹ́ faṣọ yín wọ́lẹ̀ ẹ bọ́ta tó bá fẹ́ fi aṣọ yín wọ́lẹ̀ mi fẹ́ mo bẹ́ yín fẹ́ tóbi tó tó bá bọ́ta tí yẹn á ta mọ́ mi lọ́wọ́ ṣùgbọ́n àwọn kéékèèké yìí ah. àwọn ọmọ kéékèèké yìí àwọn eléyìí ò jẹ́ nǹkan kan ohun tí mo ṣe fún ẹ tó ṣe ń ti tó ṣe ń gbé píkṣọ mi tó ló ń ṣe wì ó máa kékù ni ohun ẹ látẹ̀ ní ìlọ Yorùbá la làgbé abẹ ni mo fọwọ́ sọ̀yà ohun ẹ ò tún dùn létí ayé mọ́ mo sọ fáàfáà pé mo sọ bẹ́ẹ̀ ohun ẹ̀ ò ní dùn létí ayé wàá máa ṣé wàá máa dàgbọ́ ni èmi ni mo sọ fún ayé làgbé àbẹ̀ ni ayé làgbé àbẹ̀ ni èmi ni mo sọ fún ẹ wàá máa dá ṣe wàá máa dàgbọ́ ni ta ló ń bẹ ẹ fà á ta ló ń bẹ ẹ pò ó tí á yẹ̀ mọ́ mi lọ́wọ́ tí n bá fún ẹlẹ́sìn kí wo tí n bá fún ẹlẹ́sìn kí n gbá tí n kí n gbá ṣùgbọ́n lórí ibo olókodógidógi ẹni máa rán ẹ sí olóńtà lọ́wọ́lọ́wọ́ báyìí olówà lórí gbá ó tà wàtàwà book your copy now now àwọn míì tún ti jáde lórí tiktok ẹ lọ sórí tiktok àwọn báńkì míì tún ti jáde kí ni máa fàájà la wà yìí wọ́n máa fàájà fún ẹ máa kó burúkú yín kò lẹ̀ wá kí ni máa fàájà la wà mi ò mọ̀ ẹ́ rí mi ò rí ẹ rí àwọn afáàtò ti gbé ẹ dìde wọ́n retí pé kí n fọlọ́pàá gbé ẹ kán lọ bẹ́ẹ̀lì ẹ mi ní mistake tí mo ṣe lákọ̀ọ́kọ́ yẹn mi ní ṣe mọ́ mistake gbòjìlá kọ̀kọ́ tí mo fẹ́ ọlọ́pàá gbà mí ra yẹn mi ní ṣe mistake yẹn mọ́ èyí tó bá bọ́ta fún mi nínú yín máa ń wọ́n yín sáwọn olórí burúkú tó bí yín àti wèrè wèrè awáyé wá pa sọ́tọ́ pé ọ̀tọ̀ nìyá tó bí ọ̀tọ̀ àbí mo máa wò lórí ibú tó bí tí ò lè dúró tọ́mọ ni máa ń wọ́n yín sí. kárakára kérekére sára wèrè. multitap tó padà jẹ́ millions ló ń pè ní viewers dìdìrín dírógbó mọ̀ wípé ìyẹ̀kan ṣoṣo lè tap one million bó bá ṣe rá ó bá ṣe rádaràda dèdèrè ń dúró bó èyí ò má máa dìde rìn alọjí pátá pupa <laughs> ó dé ẹdùn kò bá ti mú pátá búlù àbó ń ṣe yahoo ni ó dà ìpò gba òní yahoo bẹ̀rẹ̀ ní ìpò ó ṣe yahoo hmm. <laughs> pátá pátá pupa ló lè cash out. <laughs> àwọn àbádọ́ ń rẹ sí mi aláìmọ̀ akéku ni pátákópa ló lè cash out tàbí kí ló tí kò mú pátá búlù kí ló tí kò mú pátá búlù àbí kò mú pátá yélo wọ́n dán kú pa máa lọ fàáfà o ògùn àwọn máa lọ fàáfà eléwì rádaràdá kérékéré eléwì ó máa lọ fàáfà ọlọ́run àwọn àbòkó lọ fà ó lọ fàáfà ẹ bá mi share fídíò yìí ẹ bá mi kọ́mẹ́ǹtì ẹ jọ̀ọ́ mo nídìí owó ọlọ́run mo nídìí ọlọ́run mọ̀ pé mo nídìí owó mo nídìí owó mo wá rí máṣíìnì kan mi nílùú ẹ aago ìrànṣẹ́ tó bá bẹ̀ kò ní dà fún nítàn àáfà tó bá ṣìpẹ̀ fún ẹ kò ní dà fún kò ní dà fún àáfà tó bá bẹ̀ kádàkádà kérékéré sọ̀rọ̀ wèrè. èsì ni èèyàn six hundred and seventy four ní wò wọ́n ìrèlè èèyàn one point one million hmm. bóòní síwọ́ ló sì ń bọ́mọ rẹ̀ sàṣàìmẹ́ǹtì last born mi wà in university. oníṣẹ́bí mo ń bọ́ ọmọ mi assignment my last born so ní ìlọ́mọ tí mo bá ṣe assignment ní ìní kádàkádà kéderede mi kì í ṣe olórí burúkú bàbá ẹ abímọ máa wọ ẹni mi kì í ṣe ìyá ẹ tán jù sínú àpò <laughs> wọ́n máa ń gbàù gbàù tẹ́ bá wọn wọ mọ́tò báyìí wọ́n máa ń ní fọ́hùn fọ́hùn wà lórí ọ̀dọ̀ Oríyọmí Hamzat tí kan ní fourteen years ló fi dàpọ̀ bójú ìgbà tí ìta ṣá òun tún gbé fún télọ̀ wọ́n pa yẹrí dà sóòka wọ́n tún tọ̀nà ẹ̀ over ìtọ́ bá bíire nínú yín kó bọ́ta fún mi ìtọ́ bá bíire nínú yín yìí tó bá bí ìyá aláyà kan mọ́ pọ̀ bá bá bá bá ẹ̀rẹ̀ nínú yín lẹ́yìn tẹ́ jẹ́ gbàlagbà wọn ni o ṣọ́ra àwọn kéékèèké yìí a máa fa àwọn ẹ̀sọ̀ kò sí Saudi ni àgbàlagbà wọn tó bá bọ́ta fún mi nínú yín tí yẹn á ta ògùn alájẹ́ ń gbọ́ tí yẹn á yẹ̀ máa go deeper fún yín máa go deep deeper deepest fún yín ọmọ yìí mi ní fiẹ́lẹ̀ o tó bá dákẹ́ mi ní fiẹ́lẹ̀ tó bá tún wá dákẹ́ màá tún wá máa wá ṣe ṣó fún ẹ títí tí màá fi rẹ́ni tó máa fún mi ní fọ́tò yẹ àti bàbá ẹ̀ tí màá post ẹ̀ mo fẹ́ post gbogbo ìdílé ẹ̀ gbogbo ìdílé ẹ̀ ni mo fẹ́ post ẹ̀ tó kọ́kọ́ dóyàwó ẹ̀ tó kọ́kọ́ dóyà ẹ̀ mo fẹ́ mọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ àfáà tẹ́ jẹ́ ẹbí ọmọlẹ́kẹ́ ẹ máa ti mẹ́tò ń sọ ẹ Ma kọ orúkọ sí comment section mi o tẹ́ bá ní photo yẹ photo bàbá ẹ̀ fọ́tò first boyfriend yẹ mo fẹ́ rí mo fẹ́ drag ìyá ẹ̀ àti bàbá ẹ̀ olórí ibú ìyá ẹ̀ tó ní kó kiri ọ̀sán lọ bàbá ẹ̀ olóko dógidógi tó mú ìyá ẹ̀ má bẹ tírélà tó fokó burúkú ìyá nídìí tí wọ́n bí ẹ tí wọ́n tó ẹ wàá ló kó má wà fún mi. so kó ṣàkọ́kọ́ ẹ tún ṣe lẹ́ẹ̀kejì kádàkádà kédekède ọ̀rọ̀ burúkú ẹ bá mi ẹ mi share fídíò yìí tó máa youtube náà ẹ bá ti ń wọlé lórí youtube ẹ bá mi tẹ thumb up lórí facebook ẹ bá mi ṣe lọ́wọ́ like button ẹ bá mi share fídíò yìí ó lè mẹ́rin wá o ọlọ́run jẹ́ ká kúkú depression o ẹ dẹ̀ máa rí lórí tiktok mi náà máa post ẹ sórí tiktok sórí facebook sórí youtube ẹ máa rí lórí tiktok náà ẹ dákun ẹ ṣàánú mi o a ti gbé gbálélé lórí oògùn owó àti fi gún bóyá àti fi gún iṣẹ́ kó máa ṣiṣẹ́ dàálẹ̀ fún wa ni ọlọ́run eléyìí ọmọ àsìmí kù ni ajé ògùn ń gbọ́ kàràkàrà kérekére àfáà tó bá wá pè é sẹ́yìn kò ní da fáfá yẹn o ẹ̀yìn àfáà tẹ máa pe ọmọdé yẹn pé mo ti fi ìpìlẹ̀ lẹ̀ fún yín sìn tẹ bá pè sẹ́yìn pé kó dákẹ́ kó fi ìwáwo ìsílẹ̀ kò ní da fún yín o ẹ̀ ní jèrè o ẹni tó bá dẹ̀ pè mí máa pa sán ni o ẹ má déwájú mi o ó ti get started o ògùn alájẹ ń gbọ́ a máa fà á já fún yín ní àwọn nífà lọ́ǹkìnà ó ní ti má ṣẹyọ kan má ṣe mẹ́fà fún mi mo ti ṣẹyọ kan mo fẹ́ kó ṣe mẹ́fà ah, I need money now I need owó I need owó ọlọ́run I need I need project so I need owó olórí ibu o gbọ́dọ̀ gbéwèé sí àmúreléwọ́dọ̀ọ́rù yín bó bá gbọ́dọ̀ kínní tó gbà lọ́jọ́ kejì jọ́ kẹta báyìí tí wọ́n bá bí léèrè léèwé a níyà òun ní bóun ṣe ni hmm. mo sì jẹ́rí àwọn ọmọ òyìnbó wọn a ní your must be a great mm, mm, woman. sórí bẹ́ẹ̀ mi ò ṣe lọ sí skul yìí ọlọ́run mú àrísìkì bàbá ẹ̀ àti àrísìkì ìyá ẹ̀ kódà àwọn ọmọ tó o tún máa bí Elédùmarè ilẹ̀ Yorùbá ti parí sìkì wọn pọ̀ fún èmi láti lò bí mi ṣe lọ sí school mo rárí sì kì tọ́ àwọn ọmọ nítorí irú yín ọlọ́run ṣe dárú àwa kádàkádà kédekéde bẹ̀rẹ̀ sí ní kàwé bẹ̀rẹ̀ sí ní lọlé kéwú àwọn tó kéwú jù ẹ lọ wọ́n wà ní tó ti ń gbégbá bára àlè mọ́ ń jìrì káàkiri kò sáwọn kò lè lálùbáríkà kò lè sálùbáríkà ń bẹ tó bá dẹ̀ bílíf pé o kàwé àwọn tó kàwé jù ẹ lọ náà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tí tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri wo wà lóò ní ṣerú ẹ̀ mọ́. wọ́n mọ òkà kó wọ́n wèrè lè yẹn one point one million bó o nì sí wọn ló sì ń bọ́mọ rẹ̀ sàṣàìmẹ́ǹtì ó ti ẹ̀ dájú ọmọ ò gbọ́dọ̀ gbéwèé sí ẹ̀hún ń bọ̀ náà ẹni sùn Abdulateef Ahmed mo rí àwọn kọ́mẹ̀ntì tó ń kọ o mi fẹ́ fún ẹ lésì mi o ọlọ́run mo rí tó lọ́n tẹ angry face sí show mi mo rí ẹ o Abdulateef Ahmed mi fẹ́ fún ẹ lésì mi nígbà tí mi ò tí ì mọ̀ pé kura nine twenty nine ó ní kẹ́ máa ṣe jàgídíjàgan kẹ́ máa jà kiri àdúgbò ó ní máa ń fún yín lésì ṣùgbọ́n gbà tí mo ti mọ̀ pé ìgbà ipa abẹ́rẹ́ lukùn máa ń tọ̀ òfin tẹ́ ẹ baálẹ̀ ń tẹ̀lé tó yẹ jẹ́ pé àwọn bàbá yín a rí wọn àtàwọn ìyá yín òbò ẹni tó jẹ́ olórí yín lóbìnrin ẹ gbé òrì díẹ̀ síta tó ti <laughs> olórí yín èmi tí mo gbálẹ̀ lọ́wọ́ yín gbà yẹn nìí èmi tí mo gbà bàtí mi Quran nine twenty nine èmi ìka débẹ̀ ní ìka débẹ̀ èmi tí mo gbà lọ́wọ́ yín nì ṣé ẹ̀yin tẹ̀lé gbé ọmọ ìyá yín tẹ̀lé gbé òhù ẹ̀ jáde tó ti ṣé ẹ̀yin tẹ̀lé gbé tẹ̀lé gbé òhù ẹ̀ jáde ṣé ẹ̀yin ìyẹn lẹ máa wá ṣe orí burúkú ní péèjì mi Abdulateef Ahmed abudu ọmọ ẹrú ló máa wá dùn mí how why mi mọ̀ pé wọ́n á page, péèjì èèyàn àáfàá ló kọ́kọ́ rìpọ́ọ̀tì péèjì mi gbam lórí Facebook mi ò mọ̀ pé wọ́n á rìpọ́ọ̀tì péèjì èèyàn ṣẹ́yìn yẹn lẹ máa wá ṣe nǹkan nísìn ló máa wá dùn mí ẹ̀yin tí kan lára yín lọ sí hajj hajj tẹ pè nílé Ọlọ́run tẹ́ni tẹ́ bá ti lọ sí Mẹ́kà kí lẹ máa ń sẹ ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó bá ti lọ sí Mẹ́kà gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ báyìí ó ti dọmọ tuntun kò ṣẹ̀ mọ́ so kò ṣẹ̀ Allah mọ́ Mẹ́kà tó lọ ṣùgbọ́n ẹ dúró dè ní airport ẹ gbé lọ sẹ́wọ̀n láti airport. Abdulateef ṣé mo parọ́ alájà yín tó ti ní tó ti ní kò tiẹ̀ ó ń gan òmọṣẹ́ yẹn ṣe dáadáa ó kàn kò mọ máìkì yẹn fi kọrin dáadáa ẹ máa gbé bọ́ta sẹ́yìn yẹn lẹ máa wá tẹ red flag ó tẹ red kinní kan sí ṣó mi ìwọ ni mo wá bínú sí àwọn bàbá yín tó yẹ ká fi ṣe kinní ẹ mọ́ pé ẹ dákun ẹ má pè ẹ má pè sà ẹ má pè ẹ má pè sà mo ti mẹ ẹ tó ẹ má pè sà ẹ má pè ẹ má pè sà tẹ bá ń wò yẹn má pè mo fọ́ náà bá bẹ̀ yín sà you know I respect you a lot Alhaji ẹ mọ̀ pé mo respect yín gan ẹ mọ̀ pé ń wò mí ẹ má pè ẹ má pè o ẹ má pè sà ẹ má pè ẹ má pè mí mo fọ ọlọ́run bá bẹ̀yìn sá ẹ má pè mí ẹ má pè mí o mo bẹ̀yìn ni aláàjì mo pẹ̀ wọ́ mo fi mọ́kà mọ̀dínà bóyá lọ sí mọ́kà bẹ́ẹ̀ lọ sí mọ̀dínà abẹ́ lọ sí mọ̀nsúra pẹ̀lú káàbà tẹ̀lọ àbí wẹ́ẹ̀bà tẹ̀lọ mo fi bẹ̀yìn torí kò jọ wá lójú èèyàn lọ káàbà ah! ó ní mo máa fẹ́ ṣe ṣòtò ìjọba mi kí rántí fi kí ní sẹ́gbẹ̀ẹ́ kan mo ti gba adé anábì mi délé o mo ti gba adé anábì mi délé èèyàn lọ ka ó lọ ka bá ọ lọ mẹ́kà mẹ́dínà ó ń bọ̀ àwọn wèrè yìí ṣe ẹ lè ṣe kínní kan ẹ mọ̀ wípé èbú àlọ́ntàun tábọ́tà náà ẹ̀ ní wọn tẹ́ ń ṣe nísìn tẹ́ ń ṣe nígbà yẹn tó ń jọ yín lójú ó sì débú fún yín o ti gbọ́ o ti gbọ́ tán àwọn orí èébú àlọ́ ni tàun tábọ́tà náà ẹ̀ ní ìgbà tí ìyá yín tó ń fa kó mọ́ra ẹgbẹ ẹgbẹ ẹgbẹ fídíò ẹ bọta ẹ̀yin wèrè tẹ ẹ̀yin olórí yín lẹ tẹ̀lé aṣíwájú yín lẹ tẹ̀lé òun lẹjọ abẹ ẹ búra ẹ tẹ lè búra because ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ mi èmi ni mo gbálẹ̀ lọ́wọ́ gbogbo yín èmi ni mo dàyà kọ yín èmi ni mo fèsì yín gbàgbà ọmọ ìyá nù sílámù délé yìí torí gba èmi náà wà nù sílámù obìnrin dẹ̀ lélẹ́yìí èmi ni mo tẹ́wọ́ gbà kò sí obìnrin tó lè fèsì yín tó wó lórí ibú ni yín ṣé wọ́n ti pè mí ni mo tẹ́wọ́ gbà lọ́wọ́ yín pé àà ah, ah, eléyìí pọ̀ yóò kí n ṣe báyìí gbogbo ẹ tẹ pè mí ẹsùn àti pè mí lẹ́yìn ẹ send message sí mi ẹ ó gbọkọ àbúrò ẹ ní ó ṣe kíní kan kíní kan ṣé mo pé mò ń dìbọn kẹ yín ó gbọkọ àbúrò ẹ o kò gbọkọ àbúrò ẹ o mi ò fẹ́ mọ̀ nípa yẹn bẹ̀rẹ̀ láti gbé ìhòòhò obìnrin síta níbi tó ti ń fi nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ ṣeré ah, I will not accept that ṣé mo pé mi ni mo gbà kalẹ̀ lọ́wọ́ yín èmi mo gbà lọ́wọ́ yín torí tí ò bá sèmi ń gbà yẹn ẹ lè tipa pẹ̀lú ìrònú so Abdulateef Ahmed kí wàá ló fẹ́ ṣe nísìn tó fẹ́ jọ wá lójú ibi tó ń ti mẹ́kà bọ̀ airport ló dé kirikiri lẹ́gbẹ́ lọ láti airport ẹ sọ fún mi cases mélòó lẹ́ni lẹ́tì wà ló sì wà pending ní station ọlọ́pàá mú ìgbé ẹ mọ owó lọ́yà mọ̀ yín bí ẹ mowó adájọ́ mọ̀ yín bí ẹ mowó yet àwọn ọmọ yín dàlí mọ́ ń jìrì lórí tiktok ìwé eléyìí ṣe àyè mọ́ ń jìrì ni o àbálẹ̀ mọ́ ń jìrì ebi ti fẹ́ fọ́ ojú yìí rè àlìmọ́ ń jìrì ni o àwọn àwọn owó ẹ sọ yé kéèsì èmi ìnú yín ní kéèsì mẹ́wàá ẹ̀rọ ayé ta lọ lọ́hùn ah, ẹ ya sùfàrí o ayé ta lọ lọ́hùn ilé wikibé ìtọ́lọ́hùn ilé wikibé ìtọ́lọ́hùn ilé wikibé ò ti yín padà ta yín padà yẹ ẹ rí i pé ta lọ́lọ́run lè mú àbí from fry, fry pan nìyẹn now inú fáyà lẹ wà ń sìn ìdí yín gbóná ṣé mo tẹ ṣé lè lẹ tì síta fẹmi ele ele lẹ tì síta àlìmọ́njìrì yìí àlìmọ́njìrì lẹ tì síta fẹmi èmi ò ní gbé lọ kóòtù o ẹ̀yin lẹni kóòtù nàìjíríà mi ò ní fọlọ́pàá mu ẹ̀yin lẹ́lọ́pàá nàìjíríà àmọ́ ọ̀rọ̀ tí mo sọ sí yín ìmínú yín kò ní lè sùn mọ́jú. no tell me I um, Abdulateef Ahmed tell me the beauty of your religion let me know show me the beauty gbogbo nǹkan tó ń kọ ìgò láti mo rí gbogbo nǹkan tó ń kọ láti bẹ̀rẹ̀ kó tó gbọ́n ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nísìnyí mo rí gbogbo ohun tó kọ ìgò láti ní hellfire hellfire kill you there tàbá dénú náà máa lọ ṣe barbecue barbecue la máa ṣe nínú nọ́mbà a máa ṣe barbecue a máa ṣe jollof rice a máa jẹ a máa mu a máa jẹ a máa mu nǹkan a máa jẹ nǹkan a máa mu nǹkan tell me the beauty of your religion èèyàn ní jàgídíjàgan Islam teaches teaches us peace where is the peace now you see àwọn people yìí wọ́n pa orí ibú rọ́ ẹ̀wẹ̀ tó Islam teaches us peace nísòro. kí wọ́n lè bá flag you show me? Only Islam teaches us peace Only. ní olótẹ́rẹ́dì sórí show me. kán lè bá flag ẹ̀ down see peace religion <laughs> of peace Only. nìyẹn tí wọ́n wípé ẹ ti rí tó show mi ẹ ti <laughs> mo máa ń láìkí máa wà yín mo máa wà ẹ́ ni bó kọ́mẹ̀ tó kọ́ látẹ̀kọ́ pé mi ìfún ẹ lésì because mo fẹ́ máa wà ẹ́ débì kan máa wá béèrè pé kí ni ẹ̀sìn ẹ kọ́ mi your religion teaches peace but you want to bring me down o ma wo orí ẹ báyìí ni màá jábọ́ lé lórí màá dúró lé ẹ lórí ni mi ní ṣubú where is the peace show me the peace tí Islam teach yín àwọn bàbá yín so how many case tí wọ́n ní ní court so how many case tẹ́ni ní police station tell me ẹ screenshot ẹ àbí ẹ gbé fully. ẹ lọ gbé fáwọn bàbá yín pé yorùbá wo sọ pé kẹsọ fún mi where is the peace where is the peace tell me the peace alaja islamiyat ọláwùnmí wọn ní wàhálà islam is a peace is a peace of religion alaja tell me the peace peace tí wọ́n ti gbé tí wọ́n ti gbé ìhòhò ọmọ ìyá wọn obìnrin síta tell me the peace peace tí ìyàwó kan kú nínú wọn tí wọ́n sọ oríṣiríṣi síyàwó tó kú bó kú ẹ̀ṣẹ̀ kú bó ṣe wá yín tí wọ́n so bẹ́ẹ̀ iṣẹ́ ṣe we never see òkú kan kú ó wà yín sókè tell me the peace where is the peace show me ọdẹ tó sọ pé òun lọ sí ogun òun pa èèyàn mẹ́sàn-án àgbàgbọ́ ó délé ó tọmẹdìyẹ mẹ́sàn-án pa tójú ò bá tó togun ojú tó ti lé nàá tójú ò bá tó ìtò wà ń ta ojú tó ìtẹ́ ṣe fẹ́mi náà táwọn ẹ̀mọ́ wá bìlíf pé rọ́ ni Abdulateef ní ó ní ó ti ń bú mi látẹ̀kan kọ́mẹ̀ntì ẹ̀ pọ̀ mo ṣe bí ẹni pé mi ò rí ní kọ́mẹ́ǹtì ẹ̀rọ àbí bí mo screenshot ẹ̀ ò lè tó wá dìlì ṣẹ̀gàn mo sì máa repost ẹ̀ lẹ́yìn tó ti ń bu lẹ́tẹ̀kan tí mi ò fún lésì ó wá ẹ̀ṣẹ̀ wá ṣe lè kán lè bá flag show mi down àbí wọ́n kọ́ ni Abdulateef mo mọ̀ mọ̀ ni you cannot give what you don't have àwọn bàbá yín náà ò ní àwọn bàbá yín ò ní nǹkan tó ń jẹ́ peace báwo ni wọ́n ṣe fẹ́ fún ẹ̀yin ọmọ báwo lẹ̀yin ọmọ ṣe fẹ́ spread ẹ̀ síta ọkàn bàbá yín náà ò balẹ̀ ọkàn bàbá yín ò balẹ̀ ìdààmú gborí ọkàn wọn ọgbẹ́ gbọ́kàn wọn ọkàn wọn ò lélẹ̀ ẹ̀mí wọn ò dẹ̀ ní touch ground tó yẹ kó ti bímọ òfo wọ́n ti bẹ́yàn máa dánù ọkàn wọn ò ní balẹ̀ eléri ibú tó ń bú mi ṣé mo mọ̀ rí mi ò mọ̀ rí tell me the peace àwọn ọkùnrin náà ń gbé òwò obìnrin síta obìnrin tó parọ́ pa gbé òun lọ sí Libya tell me the peace where is the peace now. Ibrahim um, Abdulatif uh, Ahmed, let peace reign. Where is the peace to fẹ́ reign? Where is the peace to fẹ́ reign? Yẹ̀yin wo. Gbogbo tó ń ṣe ẹ̀sà ká máa jẹ ẹni tó máa fún ẹ ní bọ́ǹbù kò dé O máa lọ sáàrin ọjà torí láì láì láì láò. O máa lọ o máa lọ o máa lọ sáàrin ọjà pẹ̀lú ẹ̀. Where is the peace? You have been brainwashed láti lẹ̀. So show me where the peace is. You guys have no peace. So ẹ lè fún yàn ní peace the best ni pé àsìkò tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí àsìkò kí ni máa fà á já ká fà á já pẹ̀lú yín tó bá lé ewúrẹ́ títí títí títí títí tí tó bá kan ògiri ó máa yí ojú padà le ẹ sọ pa wá lórí íńtánẹ́ẹ̀tì apọnulá ẹ bojú wẹ̀yìn adọ̀bálẹ̀ ẹ tún wọnú gbó ẹ lọ jẹgba àsìkò tá a wà yìí a ní gbé yín lọ station mọ́ o ọ̀rọ̀ ọ̀bànújẹ́ la máa sọ fún yín ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́tí ẹ̀ fi di la máa sọ fún yín àwọn àgbákò ọ̀rọ̀ la máa sọ fún yín ẹ ní píìsì píìsì yẹn ẹ ní a dẹ̀ ti ṣìpẹ̀ fún yín a ti bẹ̀ yín mo ti ṣe sódarí lè ní tí mo ti bẹ̀ yín wípé ẹ má jẹ́ ká àjà ńlẹ̀ Yorùbá eléèbọ̀ tún stúdíò ó tún ṣe wì fún mi ẹlẹ́ẹ̀kejì mi ò mọ̀ rí ṣùgbọ́n tó pé bàbá yín àwọn bàbá yìí oníjàgídíjàgan wọ́n lówó lọ́ọ̀yà wọ́n dẹ̀ ń ba ayé yín jẹ́ mọ́wọ́ Abdulatif, Ahmed ń sìn o lè má níṣẹ́ lọ́wọ́ o o lè má níṣẹ́ owó tó yẹ kán fi ṣàánú ẹ kán jẹ́ kó mọ̀ wípé humanity before religion Abdulateef yìí kò níṣẹ́ o owó tó yẹ kí wọ́n fi ṣàánú ẹ you see you see wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kóra yín jọ ní kíní ẹ̀ ní profile picture jẹ́ kọ́kọ́ screenshot ẹ̀ kó tó delete kó tó kó tó yọ kúrò ní kíní tó jẹ́ tọ́gbọ̀n máa kàn ẹ́. Hmm. àwọn olórí burúkú àwọn bàbá yín àwọn ọmọ wọn àwọn ọmọ wọn iṣẹ́ kí ló ń ṣe wàhálà ìwò níṣẹ́ iṣẹ́ kí ló ń ṣe àwọn ọmọ àwọn bàbá yín wà nílùú òyìnbó bíbí nílùú ẹlẹ́bọ̀ọ́ Eh, Abdulateef ní ayé kòró tó ṣe kòró l'Amẹ́ríkà olórí yín ò mọye tó gbà ni. over sixteen thousand dollars ló gbà ní Amẹ́ríkà bíbí lóhun nìkan ló sọ pé òun gbà over sixteen thousand dollars ló gbà pé kòró wà o ẹ lọ síbi iṣẹ́ gbogbo yẹn wà ń lé o wọ́n hàn fún o ò tiẹ̀ ní ìdá wọn ò ní halé wa lọ́wọ́ wa ti gbọ́ kó tó bá fi sùn tó bá fi jíbọ̀ wa ti gbọ́ gbá gan every ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló ń wa lówó òun fowó yẹn kọ́lé ó ń ra ilé káàkiri many of them buying houses mi ò bínú sí tiwọn because Ọlọ́run ṣe tèmi náà fún mi ṣùgbọ́n ọ̀rọ̀ wà ń bẹ̀ yẹn ìsìláàmù ìsìláàmù sọ fún wọn tó bá pé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ìsìláàmù ní kọ́kọ́ àwọn wọn lọ sí Iraq ṣé Amẹ́ríkà jẹ́ ìlú ìsìláàmù ẹni tó jẹ́ àwọn olórí yìí tó wà ní Amẹ́ríkà sọ fún wọn pé Yorùbá wò sọ pé Times Square wọ́n máa ń ṣí òbò kalẹ̀ níbẹ̀ ní òhùn wọ́n máa ń ṣe ọmú kalẹ̀ ọmú àṣì kalẹ̀ sambalaba yìí àwọn ọmọ tó pọ́n tó dàbí ọ̀lẹ̀lẹ̀ òjọ́ kò bá jẹ́ inú Ramadan o kò sí nǹkan tó kàn wọ́n bíbí yìí o ọmú ọmú tó dúó tó dúó dáadáa tó máa pọ́n bí àwọn olórí yín olórí ibú wọn ṣe bíbí náà àṣọ wọn kì í rọ́mú dey play wọ́n ba ayé yín ni wọ́n ń sọ ẹ̀yìn di ẹ̀hàn nà káwọn tí wọ́n bá ti kàwé nílùú òyìnbó tán torí ìwọ ń sìn ibi tó wá ọmọ mi ò lè fẹ́ ẹ torí ní jàgídíjàgàn nìyẹn táwọn ọmọ bá ti ṣe dáadáa nílùú òyìnbó tán nǹkan sùkúl táwọn ọmọ máa lọ níbi bíi sùkúl tọmọ ọmọ ọmọ gọ́vnọ̀ sínétọ̀ méjọ tí wọ́n ń lọ lọmọ tálíkà náà ń lọ àwọn ọmọ àtọmọkàdá àwọn ọmọ méjọ tó ń pàdé gbogbo wọn àbí ọmọ mi tó pé wọn kódà kó bára wọn ṣọ̀rẹ́ tó ti ṣe business kìíní tó ti ní business ìwà àti sí nàìjíríà that is the plan they have for you guys ìwà àti dìradàradà nígbà táwọn ọmọ tí wọ́n bá máa fi dé padà sí nàìjíríà wá jẹ president irùngbọ̀n á ti gùn tó báyìí ò ní rówó gẹ̀ sílẹ̀mì wà máa ṣe ẹyẹ sílẹ̀mì lẹ́kàn iye bàbá ẹ̀ sin àwọn ìwọ náà máa sin àwọn ọmọ wọn ni tó bá jẹ́ pé o jẹ́ o jẹ́ responsible boy because mo rí kí ni you are a boy bóyá wà ti last child mi lẹ́gbẹ́ àwọn olóra wà lòkulò bí àwọn ìyá yín ni